tún máa tẹ̀síwájú lásìkò àtàárọ̀ yìí nínú tíra àdéhùn àti ní àtò àdéhùn apá kejì níbi tí anábìtì tó ń bá gbogbo wa náà sọ̀rọ̀ tó fẹ́ kọ́ alẹ́ kọ́ kí èèyàn náà ká mọ̀ wípé èèyàn máa ń gbìyànjú kéèyàn náà ní sẹ́kùn lọ́wọ́ ni kéèyàn ó ṣe kéèyàn. kéèyàn ronú sẹ́kùn lọ́wọ́ kéèyàn jókòó sórí wípé àbẹ́nìkó gùn mi àbẹ́nìkó gùn mi aburú ni bẹ́ẹ̀ عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لان يحتسب احدكم لأن يحتقب أحدكم الأزمة على داره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه متفق عليه إليه الحديث الرابع والأربعون في أمسي أدي فرفور يلاك لبني أبوجي bàbá wa bóòlù dáná ni wọ́n gbà wá wọ́n fọ́ máa bóòlù ti ọlọ́run ti ọlọ́run ọlọ́run kò mọ̀ bá sọ fún pé yà ti gba anábìyẹn tó fi pé ẹnì kọ̀ọ̀kan yín igi ẹ̀rí ó lọ sóko ó kàn lọ wá igi ó wá di ẹ̀yìn lẹ́yìn máa bí rẹ̀ rù ni turúbà yẹn ló fi wọn ń borí rẹ̀ rù nínú àwọn kan báyìí làwọn máa bí rẹ̀ rù o ti níbi wọn ti tì í pé pé báyìí ni gbogbo ẹrù wọn rù sí. ní kọ́ jẹ́ pé ó kàn ń máa lọ gbogbo wọnú gbogbo àti nígbà wá wá ti fi yẹn mẹ́yìn yóò padà wá délé yóò wá tà á owó tó wá ti tà yìí olóògbé bùkátà tara rẹ̀ àti tàwọn ọmọ àtàwọn ẹgbẹ́ tó wà lábẹ́ rẹ̀ ń ti ń jẹun nìyẹn ojoojúmọ́ yóò wọ̀ ọ́ ń lọ ní. kọ́mọ wa lọ bẹ ìlọ́wọ́ ìdìkan lọ kọ́mọ wa lọ bá ìdìkan lọ ìlú ìdàpọ̀ àní bàjẹ́ nínú kọ́ wa sọ di iṣẹ́ láǹtọ̀ yẹn o torí pé gbà mí ó lè fẹ́ ṣe díẹ̀ kò sábúrú níbi tí ọmọ ìyá àfọwọ́sọ fọmọ ìyá rẹ̀ tó ti pé ẹlẹ́kùnrin kan yẹn sáfẹ́ lé ẹ̀ lẹ́nu mọ̀ bí abọ́lé kí nǹkan kan yá lọ́dọ̀ yìí tó ti bàbá ìdìbò náà kò sábòrò ń bẹ eléyìí ṣùgbọ́n kẹ́yìn orí kọ́ ní sẹ́ òbí sẹ́ kankan àwọn èèyàn náà níta máa jẹ káàkiri àbáwọn kábẹ́ pé títí ẹ̀ ní tiwọn ojú títí wọn dùn sí tí wọ́n máa géèdì àwọn èèyàn ọwọ́ méjì fẹ́yàn kan pàápàá abẹ́rẹ́ gbà torí kẹ́ni torí ká lè tọ́ ká lè gba owó tọ̀. alábi ni fàyọ̀fẹ́yàwó àwọn tí wọ́n tọrọ yìí àwọn èèyàn fún wọn ní o àwọn yẹ̀wò náà àwò àbí wọn àti ẹ̀fún ẹwà nẹ́bí tó bá ti fi ọkọ̀ àrẹ́dàgbára náà èéfú ńlá ni gbogbo gbà títí ẹni kó wọn lọ bá àwọn èèyàn tó mú wá tó mú wá ó jẹ́ ká mọ̀ nínú àdìsí mi ìdápadà wọn kà lọ́jọ́ wájú àdébí ni gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí máa ń lọ máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn gbogbo gbà àdébí ni nínú ìyà tí ọkọ̀ jẹ́ ó tọ̀ lọ́wọ́ dàdí àmọ́ ni wípé kò ní ní ẹran kankan ní gbogbo ojú rẹ̀ báyìí nínú tẹ́ẹ̀bì tí àwọn ọ̀nàjọ́ ìyàlẹ̀ kí àwọn ọ̀nàjọ́ àwọn ọ̀nàjọ́ tọrọ bára láyé lélẹ̀. skẹlẹti egun báyìí lásán òun náà ni ó wà ní gbogbo ẹ̀kẹ́ rẹ̀ gbogbo ojú rẹ̀ báyìí gbogbo ẹran awọ tó wà mẹ́ẹ̀ ànábì ni wọn kà á kó bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí bá máa ṣe bẹ́ẹ̀ ojú sí yọ wá àyẹn kó yọ àgbà ẹni yìí nì alubára ni eléyìí àdìsí yìí fẹ́ kọ́ alẹ́ kọ́ yìí pé èèyàn náà máa ní iṣẹ́ kan téèyàn máa fi wúlò téèyàn bá kéèyàn mà á ìwé lọ́ọ̀kà ni kà kó yanjú kó yanjú gbogbo báyà ń pariwo báwọn èèyàn àwọn èèyàn rí sẹ́ mélòó náà nìwé rẹ̀ ń yanjú tó wáyé bá ká àwọn náà tó yanjú kọjá dada kó fi sẹ́ ìjọba tó bá ti yanjú tó bá ti lẹ́kọ̀ọ́ lè rẹ̀ pẹ̀lú àwọn ìjọba tó wá ṣe fẹ́ wọn wúlò wáwọ̀ èèyàn bọ́wọ́ bá sì fẹ́ kéwù sílẹ̀ pélé yìí òun ká akólùkùkátà ti pọ̀ láwùjọ ká wà lélẹ̀ táwọn èèyàn fi ọwọ́ tó yẹ náà mọ́ èyí tó kọ́ méjì nínú àwùjọ mùsùlùmí lẹ́nìí àbí bẹ́ẹ̀ àwọn tó níléèwé wọn ní òun sáàrò tó bá a náà ló rọrùn ni ewu náà lé jùwé lọ àwa máa sọ ogun tá a wá àìsí ewu lé jùwé lọ àwọn adówó ṣe ló ṣe déédéé táwọn ń pè níwá ẹ̀sìn nìyí àwọn abáwọn tẹ̀ dáhùn àbí ìdánwò sì ṣe sọ́jẹ́tì twenty twenty ní sọ́jẹ́tì wọn ṣe gírèdì tá a ti lò ju gírèdì wáyé lọ tọ́ba ti sí ni wáyé lọ́gbà ìlú ọ̀gá pàṣẹ wọ́n lọ gba twenty àbẹ́ ẹ̀kọ́ pọ́tọ́ bá gba sixty four sixty four ìwọ lọ gba lóṣù gba páàsì wọ́n tọ́ bá gba sixty four lóṣù sílẹ̀ ìsọ̀kọ́ alọ́ọ̀lọ́kọ̀ o páàsì náà ló ti wà. ọmọ wa ní bẹ́ẹ̀lì kẹ́kẹ́ ń bẹ̀ inú twenty subjects secret márùn-ún tó wọ ẹgbẹ́ ó sì mú ní ìdàgbé má tọ́ka wọ́n mú ní yunifásitì náà àmọ́ wà lọ́lẹ́ kí wọ́n á kọ́ àmì sórí ẹnì kó tún àwọn òun rò pé àwọn eléyìí ti fi dùn wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí bó bá tiẹ̀ níbẹ̀ lọ́dọ̀ àwọn òfin nǹkan òye àwọn tá a jẹ́ mùsùlùmí ara wa pẹ̀lú kílé ọmọ yìí wà lórí di eléyìí wọ́n bọ́ bá kéwù náà ké eze kéwu ni èyí tó kétọ ẹ pé tọ fẹ kéré lórí ni kọ máa dáwọ èèyàn lóhùn lẹ́yìn máa kó bùkátà yín wá wùmú àwọn olóògùn náà ń ṣe yìí àwọn tọ́lọ̀ kọ ewé tọ́lọ̀ kọ egbò náà ń ṣe yìí àwọn èèyàn máa wá wọn wá sì máa wọn wá sì máa fún sì máa fún wọn ní nǹkan. ó ké tí ó lè fẹ́ kí ìtọ́lọ̀ ti wí tá nẹ́bí ti sọ náà ló fi yẹn tó àlámọ̀rí ọ̀rọ̀ wọn. eléyìí ni ìtí ó sì fa àwùjọ pé ọmọ kí làwọn ẹ̀yẹ níbi láwùjọ tó wà ó lè máa sàwọn ẹ̀yẹ ó lè máa pàrọ̀ ẹ̀yẹ sákìyèsí ó lè máa sèdá lẹ́kọ̀ọ́ báwọn wọ́n ló fi lè máa kọ́ àwọn èèyàn níbi kíkọ́ àwọn èèyàn yìí náà nìyẹn pé títà sùn náà náà lòun náà ti lórí tí wọ́n náà bá kọ́lẹ́ tó ń àwọn bọ́wọ́ ń gbàtà láti bẹ̀rẹ̀ kò sá burú bẹ̀. iṣẹ́ kan ní wọn náà sáà kéko yanjú kì í sáwọn iṣẹ́ lómi ké láàbọ̀ ó yẹ pé òun gan fún rẹ̀ náà máa kó wọn yanjú yọ kàn máa wá tó àwọn èèyàn jẹ bẹ́ẹ̀ náà ní kókó tó ti ọwọ́ ló bá kọ́ kọ́ kó yanjú kó mọ̀ dáadáa tó bá ti kọ́ sọ́wọ́ ẹ̀ yóò ti sẹ́yìn dáadáa owó rẹ̀ lè wọ́n àwọn èèyàn wà ọwọ́ dandan ni ìjísẹ́ rẹ̀ ọ̀dà owó rẹ̀ lè wọ́n ẹ́ ìjísẹ́ rẹ̀ bá ti di àwọn èèyàn wà wà. ṣùgbọ́n tí àdọ́gbọ́n ti ká sí ẹ̀ kàǹkà sí òtítọ́ abáwọn èèyàn ká sí sẹ́wọ̀n láàbọ̀ ká má gbé kọ́ọ̀kù ọ̀yà pé ní ọ̀rẹ́ rẹ̀ ọ̀rà nǹkan tí mo mọ́tẹ̀ mọ́ dá mẹ́tọ́ mọ́ fi sí tó rẹ̀ àbíkọ́ ọ̀sàtúlọ̀ fún wọn léyìí tí ilé ọjọ́ mi máa ń náà tó lọ ta padà bá kó wọn wọn ń padà. gbogbo àwọn ọgbọ́n kọ́kọ́ wọ̀nyẹn wọn lọ yọ ọkùnrin bẹ́ẹ̀ tí yóò níbi iṣẹ́ kó sì mọ iṣẹ́ òun lámàkájú. ni tí kó wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ láàárọ̀ pé ọmọ ènìyàn èèyàn níṣẹ́. wọn náà gbọ́dọ̀ níṣẹ́ ni tí wọn náà máa ṣe eléyìí ni tí àwùjọ máa fi ní ìdàgbàsókè tó yanjú eléyìí ni àwùjọ máa ní ìdàgbàsókè eléyìí tó tó yè kóró tó ṣe wípé kúkàlùkù wa náà ní kankan tí wọn náà contribute sí development àwùjọ tó wà. gbogbo wa náà sábà máa tó fẹ́ nìyàrá tí ò ní sẹ́jọ́ sí bó sì jẹ́ iṣẹ́ àgbẹ̀ náà lọ fẹ́ fẹ́ ó tó ṣe àgbẹ̀ lè fẹ́ fẹ́ iṣẹ́ tó fẹ́ máa ṣe nìyẹn ọlọ́run ṣe kọ́lá iṣẹ́ tó máa lù bá níta kó kọ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ẹ̀ ní ilé ìtajú àná bí ẹni tó kọ́ máa ń ké ọ̀pọ̀lọpọ̀ wọn kò dáko torí pé wọ́n àwọn òfẹ́ jẹ́ aráàlú àwọn òfẹ́ jẹ́ aráàlú wọn ò fẹ́ pa ọlọ́pàá àwọn èèyàn jẹ wọn ò fẹ́ pa àwọn èèyàn lójú kọlu lóko. eléyìí fi hàn yí pé Islam wa kò fi gbogbo ọ̀nà kan lẹ̀ sẹ́yìn òbu ayé agbájú ẹ̀ tí wọ́n fi tú àwọn èèyàn jẹ. wọn náà ní sẹ́kàtọ́ wọn ṣe táwọn èèyàn wọn máa ṣe kí ni o táwọn èèyàn máa fàǹfà ní kàtúkèjì látọ̀dọ̀ rẹ̀ eléyìí ni ẹ̀kọ́ sí anábìsọ̀rọ̀ lọ́rọ̀ àdìsọ́nà tuntun kọ wa lẹ́yìn abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ kọ́lọ́ kọ́ fàjẹ́ kó fún aláyé sí ilẹ̀ tí a wọ́n sọ̀rọ̀ lọ́wọ́